kò láyà tálẹ̀ kíámà tíra tá a fi ṣẹ̀dánilẹ́kọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ó náà ni sahihu buhari tíra ìmáàmù wa ìmáàmù buhari tí ń kọ́ wa nípa ọ̀rọ̀ gbésí ayé wa ọlọ́ọ̀kọ́ bá fa ìmáàmù lẹ́sàn rí ipò kan táwọn yẹn máa gbà ní fanni hadith yóò hafiz yóò di muhaddis yóò di hafiz lẹ́yìn náà ọ̀gá gbogbo ẹgbẹ́ di amir mumini amir mumini ni imam bukhari ló fà lọ́ pé àwọn ọ̀tá islam ṣe inú àánú kábà pẹ́sìn ma lárúbáwá ni ara buhara ni ó di ara russia ni ọlọ́mọ máa gbé àkàdá rẹ̀ jáde bẹ́ẹ̀ kó jẹ́ nǹkan tí ó ràn islam lọ́wọ́ kálíbà pé mọ̀ pé islam àti gbogbo ayé ni ọlọ́wọ́ bá kẹ́ bàbá yẹn púpọ̀ nípa pé ó gbìyànjú láti ṣe ìwàhálà pẹ̀lú pé wọ́n fi sínú ọlá bàbẹ́ olówó ni bàbẹ́ ìsìnkú màtòlùwà kékeré rẹ̀ ọlọ́wọ́ Qur'anul Karim kìtàbù ṣàhádá náà láyín kalọ̀wọ́ inú sọ̀rọ̀ buhari hadith 2680 láti bẹ̀rẹ̀ láàrin حدثنا عبد الله بن سلمة بن مسلمة حدثنا عبد الله بن مسلمة عن مالك عن هشام بن عروة عن أبيه عن زينب عن أم سلمة رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم قال عمر مماوى أم سلمة رضي الله عنها قل دجلاجو الشلط بي إنكم تقتسمون إلي هما سنفنفع أما قروا بامي إلي نبايل إلي نبايل رأيو يكبر أما أما أبنى رأيو بامي ولعل بعضكم العن بحجته من بعد ẹlòmíì nu ìsìlè mọ ọ̀rọ̀ pé kalẹ̀ jọ lòmíì lọ yọ mọ ọ̀rọ̀ pé kalẹ̀ bí ọ̀rọ̀ yọ agbẹjọ là kọni kẹ kọjá ó ti kọjọ ń tiẹ ó ti mọ ọ̀rọ̀ pé kalẹ̀ jọ lòmíì lọ. من قضيت له بحق أخيه شيئا بقول ẹ̀dọ́ amọ̀rọ̀ pé kalẹ̀ jọ pé torí ọ̀rọ̀ pé kalẹ̀ fún mi mo wá fún فإنما عكس على أكتا من النار كما كنا ya فلا يأخذها kọya mọ́bàáwò kọya mọ́bàáwò ó di wà ilé ìjẹ́ àwọn tí wọ́n máa ma pé àlébí mẹ́ntọ́pamọ́ já wọn nírọ́ tí wọ́n pẹ́ àlébí ma ni kọya kí ẹ̀wà gbẹ̀lú dúdú fún kọ́ wọlé láàrẹ̀ àbíbẹ̀ ya ni àmọ́ ó ní mi

باب من امر بايجاز الوعد باب ان تقاس في كم واديو شيء تبات اديو كم وشيء تبات اديو جمع مصطفى وفعله حسن افاه حسن بن به فقد وذكر اسماعيل انه هو النبي اسماعيل nígbà tó bá wọn ròyìn rẹ̀ ní sọ́dún mẹ́rin pé ìnáwó kánà sọ́dìkún àwáàdì sọ́wádìí kò wá sẹ́dínà Ismail ọjọ́ ilé pé máa mádéhùn ṣe àdéhùn wá sí máa mú ṣe ọlọ́njà wà náà nígbà mádéhùn ṣe ọlọ́ọ̀bà wọ̀kádà Ibn al-Aswa bilwad afáwa Ibn al-Aswa ó sì dájọ́ lórí àdéhùn pé àdéhùn ẹgbọ́n sàlẹ̀ ìlú bẹ́ẹ̀ náà ni kàbẹ̀rẹ̀dáríkà alisamura kan ابن محرم سميت النبي صلى الله عليه وسلم وذكر سهرا له فقال انبرا مزور اما محرما oni mo gbọ́ tó ti ṣe ọlọ́run sísẹ́lá mi sọ̀rọ̀ nípa àná rẹ̀ ọ̀nà pé wọ́n á dání fọwọ́fà lè wọ́n ó sì àdéhùn mi ó dẹ̀ mú àtàdéhùn rẹ̀ fẹ́ fún ọ̀kára abu abdullahi wọ́ra aitu isaac bin ismail ibrahim yóò tẹ́jú bí hadith bin aswad bẹ̀rẹ̀ mori isaac ọmọ ibrahim tí ń ṣe hujja pẹ̀lú àdísì ashwa àdís 2681 àdásánà ibrahim bin samra bin hamra bin hamza àdásánà ismail ابراهيم بن حمزة حدثنا ابراهيم بن سعد عن صالح عن ابن شهاب عن عبيد الله بن عبد الله أن عبد الله بن عباس رضي الله عنهما وأنا دليل أخبره من دليل عبد الله بن عباس فمنوه قال أخبرني أبو سفيان أبو سفيان أطبعك من أن إركال قاله إركال صفوه أبو سفيان مقبلوا هذه تبتغني كلاما بيري كما تبع صفوه عن فاقبه ẹ̀kúlì tí wọ́n gbìyànjú ẹ̀dùkàlì ọba rome nínú àwọn kọ́ṣẹ́ tó bí lọ́wọ́ tí náà bú Sufyan kó tó gba ìfìlà lórí sáàtùkà mo sọ fún mo bì lọ́ọ̀rẹ̀ wọ́n náà mo bì lọ́ọ̀rẹ̀ máa bá ya àmúrùkù àti ẹ̀wọ́ lànàbí yẹn pàyínà fàzà àmta àná ó amárakù bí sọ́lá wọ́n náà kílì mú pé máa pàyínà àti kẹ́ máa kẹ́rùn wọ́n sọ́dẹ̀ kẹ́ máa sọ́dọ́dọ́ wala afafa kema kura ini jadu yari kema para wiwi wal wafa kem maju shi bata dio kema wa adaa ila amana kema bi amana sayire قال هذه صفة النبي ikú tó wí àwọn tí fáwọn ẹ̀lẹ́bí ọlọ́ọ̀bá ní wọ́n wáyé pé Abu Sufyan nínú àwọn ọlọ́lá kọ̀rẹ́ṣì òun lọ sí trade fair international trade fair nílẹ̀ sharp déédéé ìgbà yẹn ni anabi muhammad sallam lọ́kọ̀ lẹ́tà sí àwọn ọba àgbáyé lẹ́tà sí sẹ́wọ̀n adọ́dọ̀ abu ekrikal eh, ló wá ní kí wọ́n lè gbé àwọn aráàlú rẹ̀ wá ló wá ní àwọn olùmọ̀ arákùnrin sí gbẹ̀rẹ̀ ládàbí ọlọ́ọ̀bà ìwọ́n náà wọ́n wá láàmà kọ́lá ọmọ agbórí wọn làwọn eléyìí ọmọ àdúgbò wọn làwọn eléyìí ó di wa ẹkú iṣẹ́ dáwà lágbára nù dáwà tàbí ìrìnà lọ sí sọ́dọ̀ irkal ó wá iṣẹ́ lára Abu Sufyan nígbà tó ń béèrè béèrè lọ́wọ́ sí dáwà sí béèrè wà nínú àwọn béèrè pé má dá ya amúrùkùn ya ni adam david kí ni àtẹ̀sí máa ń fàyín náà tí ó yẹ máa bọ́ òun bàtà wọn ni àbí báwo ẹ̀yẹ máa kó bọ́ bàtà wọn òní máa wọ́n ní fọ̀tà àmì wọn náà kílíìmù wọn náà ló pè mẹ́gbẹ̀ẹ́ àná amúrùkùn bí sọ́láàtì كما كروا والصدق كما سردوا والعفاف كما ديسبلين كما كروا عين جانا والوفاء بالأهل كما فيها ديوت بطا ديوت ما كوي وعداء الأمانة وعداء الأمانة كما فيها الأمانة كما يقول كلا بنتو هذا وعاوي صفة النبي إليه بوس الشلالة بوصف يعني سو إن داري لوريني هذا يبايا وكجيني ọdún kẹjọ báyìí bóti gba ìsìlámù nígbàtí ló ti bá sí ọmọ rẹ̀ Muawiya radiyallahu anhu ó ti gba ìsìlámù síwájú bẹ́ẹ̀ kọkàlẹ̀ fi hàn ní pípín bẹ̀rù bàbá rẹ̀ tí bàbá rẹ̀ gba ìsìlámù báyà fátó òjẹ́ fún ó di wà Muawiya ọdẹ ṣe fún ìsìlámù náà lọ́fà táwọn lẹ́yìn náà àwọn tó fẹ́ da ìsìlámù rú sidna àmàáwí àdọ́lọ́rùn ló níbi iṣẹ́ nínú àwọn pàtẹ́ ní Osman radiyallahu anhu nígboro Madina màáwí àlọ́wà ní ẹ̀ṣán lónìí ọ̀rọ̀ gọ́ọ̀mẹ́ntì mo máa fi dáwọ́lá ìsìlámíyà àgbà náà wé Nàìjíríà ní wọ́n yá tukú wọ́n kọ́ malẹ́kù wọ́n ní ayé ẹ̀mẹ̀mẹ́ ibi pẹ̀lú àwọn èèyàn ní doc kaduna ni wọ́n ní àwọn ọ̀farama kú yẹn kó ma pé ìkó ní gàmama sẹ́dínà màáwé àti sọ fún àwọn kàwárì sí ó ní kú jẹ pa sẹ́dínà Usman madina nìkan máa kọ́ ma o kò dé sàmù o sàmù dẹ ní agbára ìsìlámù wà ń gbaná bí agbára ìsìlámù ti wà ní kaduna yìí eléyìí lẹ́nu kan sọ pé èyí.

ní àtọ́rọ̀ wọn díẹ̀ náà tàbí sọ́pàá wọn kàtàkà mẹ́tọ̀ wọn pa púpọ̀ tó wá ó lè yàgbà múlá tó ọkọ̀lọ́kọ̀ sáré wa aláàmà mi ò wọ́n lè jù bá lọ ẹgbẹ́ pé ó lọ máa rẹ́rìn ní ẹgbẹ́ ara wọn ní ọlọ́run kò sáré wa tàbí mú jàre kí ni ẹ́ mẹ́ta wọn kọ́ mẹ́ta kiri jàre lọ́n kò sáré wa 2082 حدثنا قتيبة بن سعيد حدثنا إسماعيل بن جعفر عن أبي سعيد نافع بن مالك عن أبي عامر عن أبيه عن أبي هريرة رضي الله عنه انظر سيدنا أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال جرب آيات منافق ثلاث عمي منافقي أكبر منافق متاني إذا عدس كذبا تبصر في يقرأ وإذا تؤمن خان تبصقت يدعي وإذا وعد أخلف تبصر دي يوي أو ديوع ولو ما سوى المنافق يروبا ولو قصة نوع ولا القرآن الكريم ولا لا إله إلا الله قال إمام بخاري رحمه الله الستوت عن سورة 83 إمام بخاري صلى الله عليه وسلم حدثنا إبراهيم بن موسى أخبرنا هشام عن أبي جريج أخبرنا عمرو بن مدينار عن محمد بن علي عن جابر بن عبد الله رضي الله عنه قال لما مات النبي صلى الله عليه وسلم جاء أبا بكر مال من قبل مفعلاء ابن حضرمي <clears throat> بعد سيدنا عبد الله بن جابر ما دام اسلام سلاج او كان دي لاتي دو علاء ام حضرمي كم نو كان او ابو اون او كان في مدينه بيقول سيدنا ابو بكر الصديق رضي الله عنه فقال ابو بكر سيدنا ابو بكر ما هو ولا من كان له على النبي صلى الله عليه وسلم دين ẹni tó gbé islam bá jẹ lówó táwọn musulmi bá jẹ lówó tó gbé gbọ́dọ̀ àwọn káyánà fúlá owó kébàrí eh, ìdá ah, àbí ó ní nǹkankan ní àdéhùn láàrin rẹ̀ pẹ̀lú àdìsọ́nà fàlìyà tí ní àkọwà bá wà ó kára jábẹ̀ fàkótó وعدني رسول الله أن يؤتيني كذا وكذا وكذا mo wá sọ fún àdébí pé àdébí muhammad mo sọ fún sẹ́yìn àbọ̀kà àdébí muhammad sáré wọ́n pé tó ń bá lówó lọ owó fún mi báyìí owó fún mi báyìí owó fún mi báyìí kaza wa kaza wa kaza masada yadayhi salasa marrat ọtẹwọ́ ẹ̀ báwọn lẹ́ẹ̀mẹ́ta nínú ọkọ̀ kàwé báyìí kala jabir فمد في يدي خمسمائة ثم خمسمائة ثم خمسمائة سيدنا جابر وأنا سيدنا ابو بكر وعدت بسم الله 500 500 500 ونقوم عن سيدنا بس سيدنا جامل فيه ولي سيدنا ابو بكر في المسيح ونقوم بعد طبعا سابيلة رضي الله على القرآن الكريم 2083 علي حدثنا محمد بن ابن عبد الرحمن ابن الرحيم اخبرنا سعيد بن سليمان حدثنا مروان بن شجاع عن سالم أقتس عن سعيد بن جبير قال سألني يهودي من آل إيرا يهودي كان وراء إيرا أبير باللومي أجو أتلين كذا موسى نبا موسى لدو شعيب ني مدين تي يوفي فيه فندو سعدين قاوه شعيب ṣáàbù ní ikú lọ́dún mẹ́jọ kò fi ṣiṣẹ́ fún àmọ́ tó bá lọ́dún mẹ́wàá òun fún ara ni o àmọ́ àdéhùn tó ń bá ṣe ní ọdún mẹ́jọ bí láì Musa onító ọlọ́ọ̀bá ni ẹlẹ́gbẹ̀ẹ́ dàkùn ayé ìnìkàlẹ́ àwọn ọdún mẹ́jọ ní mẹ́wàá ilé sọ ọlọ́ọ̀bá pé ọ̀tọ̀ ọlọ́ọ̀bá ni wọ́n ọmọ tí wọ́n bí lọ tábì ní ipe ọdún mẹ́jọ ní fẹ́ na musa nù ní abẹ́nú mẹ́wàá fakóbìnlá àlẹ́mù abẹ́lá àbẹ̀rẹ̀ ìbúgbí ọmọ ilé ìgbẹ́gbẹ́ bẹ́ẹ̀ bí lọ rẹ̀ ọmọ sọkúnmí ọmọ onílá àbẹ̀rẹ̀ àtà òkàdìmọ̀ ara ìbúrò àràrà as'alu oní ọmọ àmọ́ máa وقال بعد ذي لوري فقدمت نوار الباب ابن عبد الله بن عباس فسألت ابن عباس رضي الله عنه فقال وما بيلو بودوني سنة موسى له فقال قد أخسرهما وأطيبهما فإتلنا نتوقج ìtọ́pọ̀jù èyí tó sì kùdù tó bí àjò ẹ̀lọ́ ọdún mẹ́wàá ló lọ iná rọ́sọ́lọ́sọ́lọ́ ń pè káàlà fa'àlá àti ìjọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè ṣe والله تعالى عالم كادوا بلا رئيس أكبر زيدي ملك على المنوبة يمسكنا فري ولوبة سأل ولا ذا القيامة والسلام عليكم ورحمة الله وبركاته